mo kì í káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògórẹ́ ní kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà olórin Wálé Thompson ẹni tí ó kọ orin lálálẹ́ Friday òun ló ti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn láti jẹ́ olótìtọ́ àti alákínkanjú nínú gbogbo tí wọ́n bá ń ṣe ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu rẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí àti ètò alárinrin wálé àtìtẹ̀bí tí àwọn tiẹ̀ ń pè ní wálé àpàlà skills níbi tí ọ̀pọ̀ àwọn olórin ti ń fi ayọ̀ wọn hàn àwọn bíi ìlú mọ̀ọ́ká olórin láti ìlú ìbàdàn Demola Famous Oyinlọmọ Ṣẹ́gun Nabi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ni wọ́n fi ayọ̀ wọn hàn tí wọ́n sì ń ṣàdúrà ọlọ́kanjọ̀kan fún ọmọkùnrin náà ẹ wo díẹ̀ bó ti lọ níbi ètò ọ̀hún. ṣùgbọ́n ó dá mi lójú pé ọmọ dáadáa ni ọlọ́jọ́ òbí nínú àwọn tí ó ń bá mi ṣiṣẹ́ torí bó jọmọ dáadáa náà ni àṣewá síbí nǹkan tí màá fún tó máa múnú ẹ̀dùn màá fún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin ẹ̀mí ni Esther Ìgbẹ́kẹ̀lé ló ti gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá àwọn amúlùdùn láti máa wá àkókò tó tọ́ láti sinmi èyí ló kọ sórí ìtàkùn ayélujára Facebook rẹ̀ lásìkò tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ tí ojú rẹ̀ sì kún fún oorun tó ń sọ wípé ọ̀pọ̀ àwọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi láti ṣe fún yín lórí ayélujára ni mi ò tíì ṣe nítorí ọ̀hún ni mo ṣe tọrọ àforíjì Esther Ìgbẹ́kẹ̀lé tó ń bá àwọn olólùfẹ́ rẹ̀ sọ̀rọ̀ yìí lórí ìtàkùn ayélujára gbogbo òun ló ń sọ wípé kí wọ́n má bínú fún òun ní láti sinmi ni nítorí wípé ọ̀pọ̀ iṣẹ́ ni àwọn fi òpin ọ̀sẹ̀ ṣe ẹ wò dí. mo lè gòkè mo lè sọ ara ló fàbọ̀ sí mo gbọ̀n pé ọlọ́run ní okun àti agbára wa tó bá ti ń ṣiṣẹ́ máa fúnra ẹ nísinmi díẹ̀díẹ̀ o torí kò sí bó ṣe máa wù kó rí ojoojúmọ́ nìyẹn ń dàgbà sí báyé ń dàgbà náà mo mọ̀ pé agbára ọlọ́run nínú ayé wa kò ní í dágbére ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ báwo bá kì fún ni a máa ń kì fáwo padà ni èyí ló dífá fún gbajúgbajà òṣèré tóyìn ajẹyẹmí abraham tó wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sọ wípé òun pẹ̀lú fẹ́ ṣe àtìlẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣòwò pàápàá àwọn tí wọ́n bá fẹ́ polówó nítorí wípé òun yóò dẹ́ńlẹ̀ díẹ̀ fún wọn ni nínú owó tí wọn yóò san láti polówó lórí ìtàkùn ayélujára òun bí a kò bá gbàgbé wípé ní ọ̀sẹ̀ tó kọjá ni tóyìn abraham wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì fi pé ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n wọ́n tó ẹgbẹ̀rún kan láti darapọ̀ pẹ̀lú òun nínú iṣẹ́ akíkanjú kan tó ń ṣe lọ́wọ́ kí wọ́n lè wá farahàn gẹ́gẹ́ bí ọmọ ìjọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì tú yáyá síta láti lọ yẹ ẹ sí ní báyìí Tóyìn Àjẹyẹmí Abraham ti wá sórí ìtàkùn ayélujára láti sọ fún àwọn ènìyàn wípé mo ṣe tán o láti dẹ̀ẹ́lẹ̀ fún ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó lórí ìtàkùn ayélujára mi báwo bá kì fún ni àmọ́ kì í báwo padà ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Dr. Lanre tẹríba atóríṣe látàrí bí ó ti fi àwòrán wòlíì délé ògúndípẹ̀ genesis sínú àwọn tí wọ́n ń bọ̀ wá síbi ayẹyẹ rẹ̀ eléyìí tí yóò ṣe ní ìṣàrá Rẹ́mọ ní ọjọ́ ọjọ́rú eléyìí tí a wà nínú rẹ̀ yìí ó tẹ àwòrán ìpolongo ètò náà sórí ìtàkùn ayélujára rẹ̀ gbogbo ó sì fi àwòrán genesis sínú rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń sọ wípé a ọkùnrin tó gbọ́n gidigidi tó sì ní ìbẹ̀rù ọlọ́run ó ní Dr. Lanre Tẹríba bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni awuyewuye kan bọ́ wọn sílẹ̀ láàrin màmá Esther Ajayi Genesis léyìí tí ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Dr. Lanre Tẹríba sì wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó fojúro sí ìgbésẹ̀ àti ọ̀rọ̀ tí Délé Genesis sọ ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ọ̀hún ti ń lọ sódò lọ́mumi o tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń fi àwòrán Genesis sínú ìwé ìpèní orí ayélujára rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀dọ́mọdébìnrin olórin ẹ̀mí àjọkẹ́ praise ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká òṣèré akọrin àti gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá tí wọ́n lo àwòrán rẹ̀ lórí ìtàkùn ayélujára wọn kọ̀ọ̀kan láti kí wọn wípé ẹ ṣé o fún akitiyan yín ìfẹ́ àti àdúrà tó ń ti ẹ̀bùn tí ẹ fi ránṣẹ́ ọmọbìnrin ọ̀hún ló Instagram rẹ̀ láti ṣe àfihàn gbogbo àwọn ènìyàn tí wọ́n kí àti àwọn tí wọ́n lo àwòrán rẹ̀ lórí ìtàkùn ayélujára wọn tó sì sọ wípé ọpẹ́ olóore àdá ìdátán àjọkẹ́ praise ló ń fi àsìkò yìí dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn wípé ẹ ṣe gan-an ni pẹ̀lú àdúrà wípé alára ire yóò fi ayé wọn dára ire. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà parako yìí oníṣòwò tí ó tún jẹ́ adẹ́rìn-pọ̀ṣọ́nù àgbà àlí bàbá òun ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí wàhálà ìjínigbé àti bí àwọn ọ̀dọ́ ti ń kópa tí wọ́n ti ń fi ara wọn sínú iṣẹ́ náà tó sì sọ wípé gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú iṣẹ́ yìí nítorí wípé ìkọminú ńlá púpọ̀ púpọ̀ òun ló jẹ́ fún àwọn látàrí bí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ti ń kópa nínú eléyìí tó sọ wípé àtúnṣe tó lọ́rìn ní láti wà láti ọ̀dọ̀ ìjọba olóríjorí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà adẹ́rìnpòṣónú wòlé àrólé ló ti fi ayọ̀ rẹ̀ hàn láti wà níbi ètò èyí tí adédìméjì latif ṣe ní orílẹ̀-èdè united kingdom ó sọ wípé òun rìnrìn tó ìrìn àjò wákàtí kan láti lè dé ibi tí latif ti ṣe àjọyọ̀ rẹ̀ dé tó sì sì jẹ́ wípé òun gan ni olódùmarè lò láti jẹ́ adarí ètò níbi ibẹ̀ ó sọ wípé ṣẹṣẹṣẹ bí inú ọmọdé ti máa ń yọ̀ mẹ́yẹ ó ní inú abletive adédìméjì dùn láti rí òun wípé òun wá fi ìjókòó àti iṣẹ́ òun pọ́n lé ní orílẹ̀-èdè UK ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká òṣèré àdùnní àdè òun ló ti ń kí ọmọ rẹ̀ kú ọjọ́ ìbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún lókè èèpẹ̀ àdùnní àdè tó lo ọlọ́kọ̀ òjọ̀kan àwòrán nígbà tí ọmọ òun wà ní kékeré àtìgbà tó dàgbà sórí ìtàkùn ayélujára lára rẹ̀ tó sì ń kí ọmọ náà ní mẹ́sàn-án mẹ́wàá wípé ọmọ òun òun ni ayọ̀ òun ìdùnnú àti ohun gbogbo tí òun jẹ́ ó sọ wípé ọdún mẹ́ẹ̀ẹ́dógún kì í ṣe kèrèmí ọdún nínú ayé pẹ̀lú àdúrà wípé kí olódùmarè kó dá ọmọ òun sí ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àdùnní lórí ìtàkùn ayélujára ní àwọn pẹ̀lú ti ń kí ayẹyẹ ọjọ́ ìbí ọmọ rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì orí ayélujára sì mì tìtì báyìí látàrí ìdáhùn tí ọ̀kan nínú àwọn alátẹ̀lé ìlúmọ̀ọ́ká múlùdùn okon fi sórí ìtàkùn ayélujára rẹ̀ okon òun ló dáhùn sí ọ̀rọ̀ kan èyí tí rude boy tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn p-squared fi sórí ìtàkùn ayélujára pàápàá nípa àwọn tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n sì tún jẹ́ ọ̀dọ́ ó sọ wípé ó jẹ́ ohun tó burú púpọ̀ wípé ìdà tó lágbára ló yẹ kí wọ́n máa fi gé wọn lórí nígbà tí okon sì dáhùn síbẹ̀ wípé pé kì í ṣe àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí nìkan pẹ̀lú àwọn tí wọ́n ń bá wọn ná owó wọn nítorí wípé kò yẹ kí àwọn tí wọ́n ń ṣe ìwà ìjínigbé yìí nìkan kí wọ́n máa dájẹ́ ìyà yìí nígbà tó kọ ilé yìí tán kò pẹ́ lẹ́yìn ọ̀rẹ́yìn ó ní ọ̀kan nínú àwọn alátẹ̀lé àti olólùfẹ́ orí ayélujára wa tí wọ́n sì dá Okon lóhùn wípé wá ń bí Okon lówó tàbí iṣẹ́ wo ni wọ́n ń ṣe ju wípé kí inú ti yín máa dùn kí ayọ̀ yín sì máa kún wípé owó ti wọlé nítorí náà ohun tí ó fi orí kan àwọn ènìyàn tí ìwọ ń sọ nípa wọn òun ló fi ìrù náà ẹ̀yìn pẹ̀lú tí ẹ jẹ́ amúlùdùn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ah ìsọ̀rọ̀ ń gbèsè gbáà ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin ẹ̀mí tọ́pẹ́ àlàbí ló ti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí èyí táyọ̀ nípa ṣíṣe àtúntẹ̀ orin eléyìí tí arábìnrin náà kọ tí ṣe orin tọ́pẹ́ àlàbí sórí ìtàkùn ayélujára tirẹ̀ ó sọ wípé orin yìí ń ru òun sókè ó sì mú ìmísí tó dára wá fún òun tọ́pẹ́ àlàbí ni a ti rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí pàtàkì tí ó sì máa ń gbìyànjú láti gbé àwọn olórin ẹ̀mí ẹgbẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn sókè léyìí tó sùn ti ṣe eléyìí fún èyí tá Fáyọ̀ tó sọ wípé orin èyí tó kọ tó jẹ́ orin òun ó tún padà ru òun ní ẹ̀mí sókè bí òun ti ń wo orin náà ẹ gbọ́ bí orin ọ̀hún ti lọ. ọlọ́lá tó ga jùlọ alára tó mọ̀ jùlọ ológo tó ga jù. kò ní jù báyìí lọ fún àjá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé Aristo àti Bushito ti ṣe eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ apanilẹ́rìn ó sì ń tẹ̀síwájú lórí tẹlifíṣàn Orísun bákan náà ẹ kú ojú bákan náà ẹ má gbàgbé wípé àwọn ètò wa alárinrin yóò padà sórí ìtàkùn wa tó ń ti amóhùnmáwòrán bẹ̀rẹ̀ láti orí ìròyìn ètò bábẹ̀ ètò ilé aláyọ̀ kìyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé wípé bí ẹ ti ń ṣe eléyìí náà lẹ́ láǹfààní láti máa tẹ̀lé wa ẹ ó sì máa jẹ àwọn ẹ̀bùn ọlọ́kùnjọ òjọ̀kan lórí tẹlifíṣàn Orísun tí tó fi máa di ọ̀la lágbẹ́rẹ́ olódùmarè tá a máa mú ọ̀tún ajá balẹ̀ ìròyìn mẹ́wàá wá fún yín Ṣògorẹ́níkejì ló ń sọ wípé má ṣe búburú o nítorí wípé yóò padà bọ̀ wá bá ọ ó dàbọ̀.